كل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أجابكم الله أصلا عليكم في الله orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọmọ bá níbuwa Muhammad sallallahu alayhi wa sallam tẹ̀síl buhari èyí tí ó máa ń wáyé ní gbogbo ìrọ̀lẹ́ Ramadan báyìí olúwa bí ó ń tó ṣe rọ̀ fún wa láti máa bọ́rọ̀ rẹ̀ lérò rẹ̀ ọ̀rọ̀ kùrọ̀ ọlọ́run sọ́tọ̀ òun náà ni táǹkà fúnra wa lọ́wọ́ ní ká ti dúró lánàá àyà one hundred and forty four dúró ọ̀rọ̀ tí a fi bẹ̀rẹ̀ tẹ̀síìrù ní ọdún yìí òun náà ní ìpẹ̀lẹ̀ ogun kókò ìyẹn ogun ẹlẹ́ẹ̀kejì táwọn bàálù àgbẹ̀mí jà ìṣẹ̀lẹ̀ rẹ̀ òun náà ní olúwa tó bá wa sọ̀rọ̀ lọ́wọ́ tí kìí ká lánàá gan ẹnu ẹ̀rọ làtọ́ wà lónìí ọlọ́run ọba a máa ń sọ̀tàn nínú alùpùpù tó máa ń sọ fún wa. lára àwọn ọba tí ìyẹn ti máa ń ṣe ìtọ́nisọ́nà mọ́yàn ìkọ́nilẹ́kọ̀ọ́ ìkan bẹ́ẹ̀ ìyẹn lè bá kú máa jẹ́ àríkọ́gbọ́n a máa jẹ́ àríkọ́ṣe àwọn sọ̀hábà nínú wọn bá àléébí ètò ìṣẹ̀lẹ̀ sí wọn lógun náà olùwàlẹ̀ kápẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ìrẹ́ wa tá ń bọ̀ lẹ́yìn káwọn náà ti kẹ́kọ̀ọ́ látara rẹ̀ àbí bá débẹ̀ ní àná pé ní ojú ogun yẹn wọ́n ń gbọ́ àwọn ariwo pé ọ̀dùmáàtà Muhammad ọ̀dùkúdìlá Muhammad ànábì ti kú wọ́n máa ti pa eléyìí rẹ wá kó ìrẹ̀wẹ̀sì sọ́kà wọn sàádì ànábì èèyàn làwọn náà láyà tí ó gbajúmọ̀ wọ́n tàbí àyà yìí náà nígbà tó kànáà gbàrà á kú àyà yìí náà ni wọ́n kó ti fáwọn sàádé nígbà tí wọ́n fẹ́ gbà kó kú ọlọ́run wa ni báńdé gbàgbà wa kú kí wọ́n á ní tẹ́ẹ̀lì tẹ́ẹ̀lì máa ní. ẹni bá fi lè fẹ́ẹ̀fẹ́ sẹ́yìn nígbà tá a nẹ́ni kú o tí ó sì fi láwùn mọ́ èyí ju ara ní o kíkú o rẹ̀ nínú ìsìláàmù òkàn kò ní ọlọ́run lá ẹ́ àmúlùwà ni àwọn tó bá wá dúró lórí ẹ̀sìn ọlọ́run ọlọ́run ọba olóhùn sàn án lẹ́sàn án àwa sọ ní àná ọlọ́run wá dà nàkì wàzá nìkì lọ́hùn àwọn ìpàdé wàzá nàkì láhùn àṣà àpèrè ọlọ́run láwọn tí wọ́n bá dúpẹ́ àwọn tó ń dúpẹ́ orí kúrú wá sí fún wa ọlọ́run wọn sàn án lẹ́sàn án wàṣàkìrún níbi àyà yìí òun làwọn tí wọ́n ń ṣe ọlọ́run ọba tí wọ́n ń ṣe ẹ̀sìn rẹ̀ àwọn tí wọ́n dúró Islam àwọn adìrú aláàánú pé gbogbo tọ́lọ̀ ni a máa ṣe ẹkírun ẹgbàwẹ̀ ẹ má jalè ẹ má mutí ẹ má ṣe dùnà báyìí ni ẹ má ṣe gbogbo tí tó fi jókìn pátá tá a bá ń ṣe àfihàn dúpẹ́ nìyẹn àti ìdúpẹ́ nù ọpẹ́ tó dáa jù òun lọpẹ́ tá a fi oríṣi ara tá a fi kú ọpẹ́ tá a fi oríṣi ara tá a fi kú ọlọ́run dá ọpẹ́ àníyàn ọpẹ́ tó dáa jù ọlọ́gbòrò àmọ́ wọn ò fi lẹ́dàá fún olóṣùwọ̀n mi ìwọ́n wá dúpẹ́ tiẹ̀ fọlọ́ má náà ní jẹ́ ọlọ́dá wọn míì wọ́n dá wọn rẹwà wọ́n ẹni ó di mọ̀ ní aláhàbà kẹrì ọ wà dúpẹ́ ọpẹ́ ẹnu ọpẹ́ tó dáa jù pé ó ní tùnà tó lu wájú ń gbọ́ wọn gbọ́ wọn gbọ́ wẹ́yìn wọn gbọ́ wọn gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀yà ara wa tó ti fún wa tó rà rí pé ẹnì kan ní ṣe ìdẹ̀ra tó ti fún wa láti fi ń tẹ̀ tó lè léyìn àwa sọ fún aláàánú pé ẹ̀dá fún ọlọ́run ẹ̀yà gbìyànjú ọlọ́run là ń gbọ́ yìí kò sí nǹkan kan tí ń bẹ́ẹ̀ pé à ń gbọ́ ọlọ́run ká má fi ọbọ̀ lórí ẹsẹ̀ fílù ká má sọ di tó bẹ́ di ọ̀ṣọ̀mọ́ alọ́wọ́ sábà láti èyí máa gbọ́ wà nínú àwẹ̀ tó fẹ́ dàgbà ààrí gẹ́gẹ́ bí àwọn ọ̀sìn lọ́wọ́ ààrí gẹ́gẹ́ bí àwọn ọgbọ́n kí ni wọ́n fẹ́ kí n ṣe láyé tí èmi ní ṣèlú láyé kì á mà kí ni wọ́n fẹ́ kí n ṣe láyé ọlọ́ọ̀lá ń yóò lọ́nà wọ́n fẹ́ kí n ṣe láyé tí èmi ní ṣèlú láyé kì á a máa rí wà níta ń lọ tá à ń gbọ́ ká máa rí bá wọn mo fẹ́ máa tí mo fẹ́ máa tí ọ̀dà èyí tá a bá ń sọ náà ká máa fi lẹ̀ so a fẹ́ sọ wá àti di nínú àwẹ̀ a fẹ́ sọ di àlàáda pé ọlọ́dẹ sílẹ̀ yìí wọ́n wá lọ́dọ̀ sí náà pa àwọn ibi wá tán kọ́ wá yí padà kéèyàn gbọ́ wà sí fún odidi oṣù kan kó sì wá yí padà ó le gan o ó le gan so gbogbo táwọn ti sọ fún wa pé ilé ilẹ̀ ìyá máa ṣe ìyá máa ṣe òun láti rí i pé iṣẹ́ táwọn ẹ̀fẹ́ ti lára wa yóò lè ṣe ìbẹ̀rù ọlọ́run tọ́lọ ní alọ́múnú àwẹ̀ wá àti tá à ń gbọ́ tá a bá ń lò yóò ràn á lọ́wọ́ nítorí ẹ̀rọ náà ẹ mọ̀jà sọ wá àti gbọ̀nú àwẹ̀ kájọ wá sọ di àládà wa ṣé bá ti ń lọ́wọ́ àti yánà yìí náà bá ń pọ̀ yìí wá tó ń tẹ̀yìn àwẹ̀ náà ee àtúnà sí wá àti lẹ́bi báwọn àbá àwọn náà ti sọ wá àti inú àwẹ̀ dàgbà ó kò kọ́mà bá a ti rà pé nílọrin yà yín pé àwọn àbá wa láyè kan náà ń sáré ibi tó ti fẹ́ sí báyìí náà wọ́n máa ń kọ̀ntínú wọ́n tún wá ń fi wá àti lọ káàní máa pàdé wa ilẹ̀ yẹn wẹ̀ ẹ lápò tó máa ń tẹ̀lé rí ẹ̀rọ wọn ti sọ́jú kọ́jọ́ rẹ̀ àti sọ́jà ládàá òun láwùjọ yóò fi lójú tì í àwọn afáfá ìbá ti parí wọ́n hàn dì wá àti láì láì lọ́la káàní wọn gbọ́ wá sí fún oṣù mẹ́fà oṣù mọ́kànlá sẹ́wọ̀n kó jẹ́ ẹ̀mí nu nígbà tẹ́lẹ̀ yóò jẹ yóò kú àti òdìkú yóò kú ìwọ kó lè bá yọ ní táwọn sọ wò kó lè bá yọ dáadáa wọ́n náà má jẹun fún oṣù mọ́kànlá ọ̀ ní ẹ̀mí bíbọ́ bí kú àbí tí ìbá jẹ́wọ́ ẹni pátá bẹ̀rẹ̀ àwẹ̀ yìí gan-an kó jẹ́ òlò dédé dédé kó jẹ́ òlò dédé bá àwọn àpanu tá à ń panu láàrin ti panu wọn lọ́sàn-án àwọn yẹn ti dín ara nù àìkú ẹ̀mí ló ń jẹ rẹ̀ tí mo ń jẹ́ kẹ́mi o àbí kẹ́mi kú pátápátá ń fi ń ta ẹ̀mí wá jù kí àwọn ah, abẹ́rẹ́ láti àyà one hundred and forty five eh, ọ̀rọ̀ àwọn sàábé sàábé ànábì pẹ̀lú ogun ogúndò tó ń làbà lọ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وما كان وما كان لنفس أن تموت أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يريد ثواب الدنيا نؤتيه منها ومن يريد ثواب الآخرة نؤتيه منها وسنجزي الشاكرين وما كان لنفسه اه تسعود وخطيبة غني يا نقول يا تكرا يا wà máa ń Thank you. náà. ọlọ́run ọba tẹ̀síwájú ó ní wà máa ká náà lè náàfin à ń tẹ̀mú ta ìlà bìíní ìlà ìta bá ń mú àjàlá. أعوذ بالله من الشيطان الرجيم do الظالمين وما كان لنفس أن تموت ẹ̀mí kan kò ní kú ẹ̀mí kan kò lè fayé lẹ̀ ìlà bìlíbìlì láàyè àyàfi pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ẹnì kan ò ní kú láyé yìí àbíkọ́ lọ́wọ́ sí i lílọ́wọ́ sí wá nìkan kọ́ kìtàbà mùwàjẹlẹ àsìkò tá a kọ pé ní kọ̀ọ̀kan òun náà ni ó fàyè lẹ̀ ibi tá a kà yí àkídà yìí lára àgbàgbọ́ pẹ̀lú kádàrá òun la kà yìí ẹni tó bá jáde pé máa ń pẹ́rẹ́ mùsùlùmí tí ò bá nírú gbàgbọ́ bẹ́ẹ̀ kì í tààkà yìí tó bá gbàgbọ́ bẹ́ẹ̀ kì í ṣe mùmìnì kì í ṣe mùsùlùmí nígbà ń gbàwẹ̀ kì í ṣe rí parẹ́ mi ẹni tí o bá gbà pé ẹni kan ò ní kwáyé lẹ̀ ẹni kan ò ní kú láyé yìí nígbà tó yẹ là pẹ̀lú ìyọ̀dọ̀ náà ni. ìwádìí pẹ̀lú ìyọ̀dọ̀ náà lásán ká mọ́ àárò pé àsìkò rẹ̀ ò sí ní ìtò náà yóò kàn kú náà ni sásìkò rẹ̀ bá tó gẹ́gẹ́gẹ́ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́ ní èkú èyàn ò sì ní kú àfi kásìkò rẹ̀ tó kótó kú mùsùlùmí gbọ̀gbọ̀ gbàgbọ́ bá ti sọ yìí bẹ́ẹ̀ máa ń pè rẹ̀ ní mùsùlùmí lọ́yọ̀ ọmọlẹ́yìn ànẹ́bí Muhammad tó bá nígbàgbọ́ tó tako ilé yìí lẹ́yìn tá mùsùlùmí náà ẹni yóò kí ṣe mùsùlùmí àbí ń ṣe méjì lérí ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ tí ẹ bá ní gbàgbọ́ yìí nínú ọkàn èèyàn nǹkan tí ó bí sára yìí ó pọ̀ nínú tí ó bí sára rẹ̀ pé àwọn nǹkan láwọn pa ọ́ kò sí ẹnì kankan nígbà yìí lọ fún ọnu ẹnì lè pààyàn ẹlòmíwá yín mú ọ̀sẹ̀ rẹ̀ ẹnìkan ò ní pàyàn hù ẹni tó tàkà pé yóò rí ẹjù nílò sọ́nkọ́ ẹnìkan ò ní pàyàn ẹni tó lóun ó pàyàn tó bá lọ sí gbìyànjú pẹ̀lú àṣírí tó fi pàyàn pẹ̀lú dán tó fi pàyàn tó wá sà téèyàn wá kú wọ́n ìlà bèbèlà bọ́lọ̀ wọn ò bá lọ́wọ́ sí i tọ́lọ̀ wọn ò bá lọ́wọ́ sí kí ni kò lè ti tọ́lọ̀ ò bá lọ́wọ́ sí kò lè ṣiṣẹ́ fún yìí lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì kìtàbánu àjẹ̀nà àsìkò tó ọkọ̀ kalẹ̀ tá ọkọ̀ kalẹ̀ fún ọ nígbà wà nù ìyá rẹ ẹ gbàgbé ti di ọmọ days náà ọmọ oṣù mẹ́ta nínú ìyá wa lọ́lọ́run ti rán wọ́n wá pamọ́ lákùnrin láṣẹ kó kọ nǹkan mẹ́rin fẹ́nìbọ́dì wa ẹni tó kọ fún wa ọjọ́ ayé wa dèdé àsìkò tá a lò láti gbà tí wọ́n ẹ̀mí ti wà lára wa ọ̀nì tí yóò fi kú wọ́n kọ́ ń jọ náà ìka bá ń mu àjẹlà torí pásìkò rẹ ti tó wọ́n òun wá ṣègbìyànjú lóun fẹ́ pa ọ́ méjèèjì papọ̀ ni pásìkò rẹ bá tọ̀ ọ́ lé kú básìkò yorùbá tó ọ̀lẹ́ kú agbọ̀rọ̀ bá bọ́ bẹ́ẹ̀ básìkò yorùbá tó náà iṣẹ́ àti kọ irú ikú tá a ti wá kọ pé yìí ó kú olè yìí ó kú máa ń lámú yẹ mọ́tò bẹ̀ sẹ́yìn yẹ mọ́tò bẹ̀ kọ́yìn ẹni tí ò kúkú nǹkan mi tí ò kúkú bá tí ò kúkú dáa tó tó ní fóun bá kúkú ìbọn ní orílẹ̀ sọ́jà ìdáyé ìrìnkiri sọ́lọ́pàá o tí wọ́n ní ká lọ dára mọ́ lè ìta bá ní ọ̀pọ̀ náà ní ọ̀pọ̀ ṣé sọ́jà nìkan náà nìkan pa láyé àìmọye tí ò ṣe sọ́jà tí wọ́n nìkan pa torí pé a ti rí ikú ìbọn ní òkú kódà kèé ṣe kó lè wa kà mọ́lé ẹ̀mí ẹni tó lè wá kámọ́lé nǹkan lọ náà ni nígbà táwọn ọmọ ẹ̀rẹ̀ àwọn ẹwẹ́ ẹyẹ táwọn ń jà ó sì fara gbọ́ta àti inú ikú tí ó kú nù. ẹni tí òkùnkùn sọ́jà ẹni tí òkùnkùn ìbíbọn ẹni tàbá ní òkùnkùn ìbọn kò lè kú ẹni tá ní òkùnkùn omi ikú omi ní ọ̀kú wọ́n ní ikú omi lọ́kùú ọwọ́ àtòrí ẹ̀ ọ̀ọ́dọ́gbọ̀gbọ̀ rẹ̀ náà. Ọ lè máa kọjá wọn ní bíríjì kan bíríjì wọn kan bíríjì wọn kan já ni àbọ̀sọ̀ ní kọjá bíríjì mọ́ àti kọ́ ni bíríjì wọn já ìwọ́n kan rétí lómi tiẹ̀ níwọ́n ní kanáà náà túbọ̀ rẹ̀ wà kọ́tọ́wọ́ kúkú omi bá a ti kọ́ àti kó tí wọ́n ti pé ọ́ mú yóò dáadáa kọ́dà wọ́n pé odò àfà yìí lọ kó sí odò àfà ọba ti màbú mẹ́ta ọ̀ọ́ mumi yóò sì pọ̀ lérí àbáṣe mumi náà rán ikú tàbá ni ó pààyàn ni ó pààyàn ọlọ́run jó yá wọn sàájú ànábì sallallahu alaihi wasallam ànábì ó kú ìrìn ànábì wọn ẹgbẹ́ bá nábì kulẹ̀ wá dáhùn tó báyìí ànábì ó kú wọ́n mẹ́ta wọn náà kí anabi ọkù ẹbí kan ò ní ti àdúgbò kú anabi ní ọkù àmọ́ anabi ò lè sàdédé kú àbí kó jẹ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. báàbí kọ̀sìkò sẹ́ni kọ̀ọ̀kan nínú ọkù tí ó fàyè lẹ̀ láti sànẹ́bí lápọ̀ sànẹ́bí náà. báàbí mọ orúkú tí ó pa kálukú òun náà lànà irúkú náà lẹ́bí náà tí ó pa tiẹ̀ náà bánàbí jẹ́ alógun tó kò kúkú kò kúkú kò kúkú dà ó fọ́ ọrí kú ni. nínú tí ẹnu àtàkà yóò bí ju la ni pé bẹ́ẹ̀ nìkan bá kàkà jọ pọ́ rí yìí sọ fún ọ pé èmi ò ń lè dé ní dùú àwọn tó bá ní dùú wọ́n ti rí wọ́n mẹ́lẹ̀ bí sùn ọkàn yìí mú ti rí wàá máa ká ẹ̀ náà lè ní ọ̀sìn àǹtẹ̀ mọ́tò àǹfààní wà ní tàǹtẹ̀ nù àtàwọn àǹfààní wà títà ń gbọ́nù ẹni kó lè pọ́ ẹ mọ́jì ẹ mọ́jì pọ́pọ́ yín o àwọn àbá tí ẹ rọ́ irọ́ ni àbátọ́rọ̀ ọ̀nà gan àbátọ́rọ̀ àbẹ̀kú ẹ mọ́jì kẹ́ni kó sàn yín ẹ mọ́jì àwọn àbá àbáwá ẹ má dáhùn lóhùn àwọn àbá má fi ṣe jíjẹ́ tó wọn lábá ìdáyẹ̀mọ́ wílùbá ẹ mọ́ farawé o wọ́n ti ti gbẹ́rẹ́ fóun ọ̀dọ̀ àwọn tó ti bẹ̀rẹ̀ àwọn tó ti dàbọ̀ dídọ̀dà ó ti kú ìwọ ẹni tó wọ́n sógun ogun ẹ̀kú kò tí wọ́n ní kú ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ á gùn gbẹ́kúdé kò sẹ́ni tó lè gbẹ́kúdé kò sẹ́ni tó lè gbẹ́kúdé àsìkò rẹ̀ tó náà ní tààjọ́ gbẹ́kúdé tí ó wà dé màá yóò àdìgbì mọ́lákùnrin mọ́lẹ́sì tí ó wà dé ni àbí kí ló gbédè mẹ́ àbí kò ní rántí rẹ nínú tí àyà yóò bí sẹ́yìn dára ni pé ẹnìkan ò lè sọ pé èyí pa ọ́ ẹ̀fílẹ̀ ẹ̀mọ́dọ́dọ́ rẹ̀ mọ́ ẹ̀mọ́dọ́dọ́ rẹ̀ mọ́ o ẹ̀mọ́dọ́dọ́ rẹ̀ mọ́ o níjáwáyá o kálọ́wà jáwáyà ti ẹ̀ sọ́rọ̀ lọ́rọ̀ lójẹ́ bára rẹ̀ ẹnì kò lè pààyàn nígbà tó bá gbà sọ́rọ̀ nìkan lọ pọ́n lakọ̀dì kapot ọ ti ya bèbèrè nìyẹn ẹtì mọ́ sí wa gbọ́ péyàn lè pààyàn tá à ń sọ pé má bẹ̀rù wọ́n yẹ wọ́n wá yọ̀bọ̀n sí ọ tẹ́gbẹ́lẹ́ yìí lẹ́kọ̀ọ́ wọ́n bá yọ̀bọ̀n sí ọ ọ̀ọ́họ wọ́n bá yọ̀gì sí ọ ọ̀ọ́họ báyà bá kà pé sí ọ ọ̀ọ́họ mọ́sí yọ̀ǹdè náà àbókalùwọ́ ọ̀ọ́họ kèé ti fi ń tà sọ fún ọ ni pé wọ́n kánà ní náà fi ránṣẹ́ múta ilá ní ìdílé àwọn ọmọ kàkẹta ọmọ ajára ọyá ta kò lè wọlé tí bọ́ọ̀ bá níkú ìníkú ọkú ọlọ́ọ̀kọ́ ti lọ́ọ̀kúrẹ̀ lọ́bí gọ̀ ọlọ́ọ̀kúrẹ̀ lọ́bí gọ̀ ẹni tó sì lo òkú àrògùn ìkíjẹ́ irọ́ ni àtìgbè tọ́nà ni básìkò bá tọ́wọ́ wọn náà yóò wá yanu ó dẹ̀ wá nínú ẹ̀kọ́ tá àríkọ wa lọ bẹ́nìkan bá ń lérí oògùn síríyàn àbẹ́nìkan pé ẹ̀ lájẹ́ alẹ́bìnrin àlẹ́àínú hakù àlẹ́àínú hakù alẹ́bìnrin àínú ń bẹ àlẹ́àínú hakù àínú ń bẹ ìtànkùn ní àínú òun ti kéyàn wo nǹkan báyìí àwọn kan bẹ tọ́lọ̀kọ́lọ̀ ti dá wọn náà wọ́n wá wo nǹkan báyìí ló ṣe wù nǹkan yẹn ní tó bá rú yẹ lẹ́mìí wọn pẹ̀lú tí wọ́n wò ó tó bá papọ̀ bẹ́ẹ̀ nǹkan yóò sì rí bẹ́ẹ̀ ó sì kú yóò sì kú lọ́tọ̀ ànábìwá ní ìbẹ̀ ẹ ti fún wa nìkan ọ̀dà àlàáìnù ha kú ọ̀dà àwọn àjáyẹ̀ ń bẹ́gá ọ̀tọ́ ń pààyàn ń bẹ́ àníbi wa sọ bó ìgbà máa ò kò sí nǹkan kan tó bá ìpè kankan ń bẹ tó lè yí ń tá a fún ọ sọgbẹ́ kankan ń bẹ abẹ́nìkan ń bẹ tó lè yí níta pọ́pọ́n kalẹ̀ pé ọ lówó abọ́ níní ọ kú báyìí lọ́ọ̀bù làṣàbà kọ́tìlá àyè àwọn tá a sọ yìí àwọn ni ìbá máa ṣáájú níta pọ́pọ́n àwọn kò sí tán. ilá bíi ní lẹ́rù bùkátà mọ̀hájà tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run lọ́wọ́ ti wọ́n kìtà dán mọ̀wájẹ́là àtìkò rẹ́dí tó ni àtìkò tó bá lọ́nu. eléyìí àkídà ibi kó fún mùsùlùmí káwọn afáfá kan halẹ̀ mọ́ òun wà ló kó fáfá ló tọ́ ẹ̀dáfẹ́ ẹ̀fà ti kó fún wọn ní kú lọ́la àfà tó lọ́kú lọ́la ajẹ́ pé òun náà wà tó lọ́kú nù ó yẹ kẹ́ni àwọn agbẹ́sà ibi kalẹ̀ ọmọ rẹ̀ sì ń kú lójú rẹ̀ sì ń wo òkè sí rífà ní ti ń sunkún ó yẹ kó tún máa sunkún láti jẹta kọ́ máa kú ó kọ̀ dọ̀rọ̀ àti ó kulẹ̀ kó ti máa sunkún títí òsì tẹ̀ ń sunkún nǹkan fẹ́ ṣẹlẹ̀ sí mi nì nǹkan fẹ́ ṣẹlẹ̀ sí mi nì kó má sọ fún wa fún ah, àbáyé lóòótọ́ ni lóòótọ́ ni nínú ẹ̀kọ́ tákùnrin àyí àníbìsọ̀lọ́wọ́ alẹ́ ọ̀sẹ̀lá nígbàtí ń sọ̀rọ̀ kádàrà ọlọ́run lérí áàtìkì inú tí ó sọnù fún aláwùjọ yìí ẹgbàfà tó ṣíwájú wọn lánàá tí wọ́n ń sọ àwọn solúsọ̀ fún wàhálà tí ń tẹ̀ lọ́wọ́ báyìí Nàìjíríà wàhálà yahoo wàhálà wàhálà àwọn ajínigbé ológun owó kò sí tó fà á tàwíìlú ló sọnù wọ́n wá ní àwọn tó lè ṣàmúnṣe ìkan wọ̀nyí wọ́n á kà wọ́n wọ́n ní ẹ̀mẹ́ta náà nínú wọn àáfà àáfà ẹ bá jẹ́ àtàrà wa wá àti wò lábẹ́ dé lónìí àfáwọn èrò bẹ́ẹ̀ ti wá àti lónìí àfáà ti ti wá àti gan káàkiri àti ẹ̀gbọ́n ti bàjẹ́ òun gangan ní ṣe òun gan ló láàfin apáyàn lọ́wọ́ bá àfáà tàbí tó wà sí fún yàn yìí sọ fún ọ pé èmi o àwọn èrò bẹ́ẹ̀ mi dùn ẹ̀ àwọn tó wà mí ìdúrà náà wọ́n ti wọ́n mẹ́lẹ̀ bí iṣi àbá ti fúra sílẹ̀ fún wa náà tí ó ti wà síbẹ̀ nìkan lè bọ́ wá síkò lè bá tó òun gbọ́dọ̀ wà mọ́ pààyàn rí tí wọ́n lásán ìwọ́n mọ́ lápòjù mọ́lápòjù mọ́jú kan wa àfa náà nìyẹn. ànábì sallallahu alaihi wasallam ó ní inna nafsa la tamut aw lan tamuta nafs hatta tẹ̀sẹ̀ ànábì lẹ́nìkan mọ̀ lè kú ẹnì kò lè fayé yìí lẹ̀ àfi tó bá ná kí n tá a kọ fún pé yóò ná èdè owó tá a kọ pé yóò rí àgbà tó bá kó jọ tó sì ná tán kó tó fayé lẹ̀ o bí ò bá ná tán kò lè kú. bọ́lá lẹ́yìn bí o ti kó parí yòókù rẹ̀ àmọ́ yóò ná tán. Ah, ó ti tẹ̀ kalẹ̀ òun ní ìjẹ́ rẹ̀ ó ti jẹ́ díẹ̀ o àwọn tẹ́ máa ń gbọ́ lọ́dọ̀ mùsùlùmí yorùbá nù ní à ah, wọ́n sì dá lọ́gbọ̀dọ̀ wọ́n máa ti dá lọ́gbọ̀dọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé wọn àsìkò rò tó tẹ́bi pa ní ó fi bí àbúdà ayá ìgbà tá a sọ́ fi àbúdà ilé yìí àwọn lọ àtàkùn mi àbúdà burúkú ìgbẹ́ni ìgbàgbọ́ tó mẹ́lẹ̀ míyàn kú láyé àsìkò rẹ̀ tó ní àwọn gbà tá àti ní tá àti nígbàgbọ́ pé àsìkò tó ní àwọn àbúdà yà wà àyíǹbẹ̀ni bẹ́ẹ̀ ń bẹ lábújá bá torí wọ́n pa á ní àsìkò rẹ̀ sì tó kò sí jákúdá yà ó kọ́lá bá tẹ̀lé lé láyìí wọ́n ní kò sí náà ni kọ́lá tó bọ̀ dáa ìlú tẹ̀lé sí aláwọn ọmọ rẹ̀ ń bẹ́lẹ̀ ọláì bẹ́ẹ̀ ọmọ àlùjọ ló bẹ́lẹ̀ yóò ọmọ àlùjọ ní bẹ́lẹ̀ yín yálò ti ti wọ́n o bọ́dá yín ti kú lọ ọdún pẹ́ ọlọ́run ti rí àwọn sọ̀háàbà bá nígbà tẹ̀ kú tẹ́rù orí báyìí máa ni kò láyé ẹni kò ní wà láyé yìí àbí kú o bí ó bá fi kú ọlọ́run máa sí bí ó bá fi kú àsìkò tá a kọ́ fún kò náà tó ومن Ẹni máa ń gbáyé tí ò sí lọ́n, àìkan ti ṣe orúgbé ń ayé ní òjò ìṣẹ́kọ̀ lọ́n. Ní tí ò láyé lò tẹbálíkà ni wá ti sún náà torípé ń wá ìlú yóò ṣe mọ́ pọ́ sọ́nà ọmọ o kọmọ jìyà kọmọ jẹ ìyà ọ̀nà méjì ẹ ṣe ó wà ní sáfẹ́ adọ̀ plánà nínú ọ̀rọ̀ wa àmà àwọn tó jẹ́ jẹ́ torí ayé yìí wà láì rùn òfin sínú ànábì bàbá àṣẹ gbé yà yín pàṣẹ kọ́ fátímọ́ mọ̀ a gbìyànjú pé àwọn ọmọ àdúgbò káwọn máa jẹ ìṣàǹfààní kọ́ máa kéwú láwọn dálé kéwú kalẹ̀ náà ń kọ́ bẹ́ẹ̀ lálẹ́ wọ́n sọ àwọn ọmọ wa ń kọ́ ọmọ wa. màtó padà wá yá àwọn olú àwọn ọmọ rí àwọn ìyàtọ̀ ìdúrà àwọn ọkọ̀ wọn kéwú a ti máa kọ́ wọn tó ṣe ń lo kéwú wọ́n ti wá láwọn àkọ́kọ́ tó ti ń yàtọ̀ nù wọn alákan wa ń bẹ ó ti kó ládùúgbò ilé ṣe o ó wá láwọn ọmọ méjì má bára lọ lé bí òyìnbó ní jèrè wọn o. àìmọ́nì àkídà tó sọnù fún wa àkídà tó sọnù fáwọn èèyàn òun máa ń rántí nínú òrí bá wọn. àní bàbá lówó tẹ́ bọ́bá lówó ẹ̀sìn tó ń ṣe òòrùn bọ́bá tó kọ owó mọ́ ìṣẹ̀sìn kò lè ní kọ́ mọ́ lówó. àsọ́lànà àbáńkọ́ ọmọ gbogbo ẹni tí ó kọ́ ṣe wọ́n ní ẹni tí ó jẹ ìdájú bọ́bá wà ní àdìgbò tí yọ bí ọjọ́ ọdún wọ́n ní yọ kò ní fi yọjú wọ́n ní kàtà yọjú lẹ́yìn àti lọ́jọ́ ìfọ́n tó kàn ní ìbarabara tó láti ní lọ́lọ́run jó wọn bí wọn wàràwà ọlọ́run ṣe jọ náà pé àníṣe ìṣẹ̀sìn ọlọ́run ìṣẹ̀sìn ọ̀sán ànẹ́bí ìkọ́mọ ó ṣe òun tún sọ fún yẹn jẹ́bi ọmọ. tó ń bèèrè àwọn ọmọ náà ó sọ pé bàbá wa yá àbàrà àgbòbò ìbò jíjẹ wọn lérí ni àwọn ìdí ábìlì tó gbé máa ti fẹ́ hà á ìjà ti dénú àwọn ìyá ti rán ọmọ nílé ẹ̀kọ́ lónìí kán lè bá jèrè wọn ní bí tẹ́ ti fẹ́ẹ̀lì náà nù ní Nàìjíríà yìí lọ́wọ́ rán mọ́ ilé ẹ̀kọ́ tó gbọ́dọ̀ ìgbé rẹ̀ ọ̀tẹ̀ ìyáni padà káfà tẹ́tẹ̀ mọ́ mọ́ èèyàn mọ́ ọ̀nà máa ń lè nàìjíríà yìí ọ̀wọ́n tó rẹ̀ tí ní o tí ó rẹ̀ pa o ọ̀ yunifásitì owó fọtokọ́pì tí wọ́n fi iṣẹ́ tó rí tó dá tàwọn náírà nígbà nígbà sango ó wá nígbà yàrá lẹ́kùn náà òun tí mo ti lè má lẹ́kùn lórí ọkọ̀ méjì kò sí yóò náà ti sọ lẹ́nu náà lójúmọ́ kó mọ́tò ó yẹ ká ṣe máa ń máa ń sì Nàìjíríà yìí wọ́n Nàìjíríà táwa yìí ọ̀ tọ́ ní ẹgbàdà tó lọ́wọ́ abátúndọ̀ mú ọ. nígbà yẹn ti ń ṣe mistake nìyẹn àwọn ń kọ́mọ lẹ́kọ̀ọ́ ni kọ́mọ lè bá lẹ́kọ̀ọ́ kó lè bá dáyé gbé fún rẹ̀ bọ́lọ̀ bá ní yóò dáyé gbé nǹkan sí àmọ́ torí ìfẹ́ kọ́ o ọmọ tí ó dìgbẹ́ náà tó mọ́ láti ẹ̀kọ́ ọ̀rọ̀ ti àrẹ̀ náà yóò kọ́kọ́ wípé ìdílé yóò gbé òkò nígbà bẹ̀rẹ̀ mọ́ ìgbà ní àtúnlé ohun òfìsì òun mọ́ yóò wá lọ gbalé tí ó bá tọ́lẹ̀ tí ó mọ jáde sàmàdó máa rí mọ́ yóò gba ayé bí tó wá fẹ́ wẹ̀ sáyé onímọ̀ àti owó ẹ̀ kó tó mọ̀ kankan tẹ́yìn lẹ́nu tó wá tí wá lẹ́yìn náà tán yóò wá tó lé plasma yóò tó gbẹ̀bá náà yóò ti máa rí fún fẹ́ níyàwó máa ti ọdún ọdún wọn náà lọ rí àwọn nàìjíríà yìí kọ́ òṣìṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ní nàìjíríà wáyà yìí ńìlọrin tí ẹ bá parí ilé ẹ̀sùn mọ̀gẹ́rẹ́dẹ́ tó parí dìgírì rẹ̀ kó rí sẹ́wọ́n bẹ̀rẹ̀ tẹ́ lẹ́mú eight náà wọ́n fún àbí tó wọ́n fún forty thousand naira kò nígbà forty thousand forty thousand tó níyàwó lé lónìí kí ni ìsanwó lé kò ràn wọ́n kó bèé sì fi mọ́ àwọn sọ fún ọ nàìjíríà tá a dé lónìí ọ wọ́n lọ sí forty thousand ìyàwó èèyàn níyàwó yóò sanwó lé kò sì bímọ forty thousand àwọn ìbọ́n ìsàfẹ́ yìí nàkẹ́ ìpínlẹ̀ tó wọ́ ọ́ wọn ní mọ̀ ẹlẹ́gbẹ̀ jẹ́ ọ́ tó bá òsì kan mẹ́ta máa ń kánú owó tó ní gẹ́gẹ́ bẹ̀rẹ̀ tó ilá láfíà oníkọ́mọ jèfọ́ nàìjíríà yìí kọ́ o mo ti jèfọ́ sí ti kọ́ àìmọ́ rẹ̀ sí jèfọ́ lẹ́yìn àti sọ fún wa yìí. àwọn àti ọ̀gá a mọ̀ pé èso da lára nígbà láti jẹ́ láti jẹ́ gbẹ̀yìn mo ti jẹ èso ní ti lẹ́yìn báyìí lẹ́yìn mẹ́fà ni nínú ọ̀rọ̀ yìí gan èdè àlàbí ni mo jẹ ní ti lẹ́yìn lẹ́yìn dáa ní mo fẹ́ jẹ ní wàá rò pé máa fi ọ̀rẹ́ náà yìí tó fi ọ̀rẹ́ tọ́ mi lọ ọwọ́ kẹtẹ́ tí kò wọ́pọ̀ tí mo ti bọ́ lọ́dọ̀ yàtí nílẹ̀ ọ̀bí ẹ̀rẹ́dẹ̀wà tí mo ti gbá tí mo lọ́ fi ọ̀tà mọ́nú tí mo dé tí mo dé tí mo dé tí mo dé ìkàtú ìdílé ẹni lọ́sọ̀ ìkàtú yà gbọ́n bẹ́ẹ̀ ni. forty thousand naira fún ìyàmọ̀ gba nàìjíríà yìí tí yẹn sì ní bímọ kò tó kò tó olúwa ni wọ́n wọ́n pé irú rẹ̀ pé kó bá àwọn tèmi wọn ilé wọn ló fẹ́ sẹ́kọ̀ntẹ́ni sẹ́kọ̀ntẹ́ni ló fà lọ sẹ́kọ̀ntẹ́ni o yóò rẹ̀ sí kọ̀ọ̀tẹ́ gbé bá náà kára fẹ́ máa jẹun yóò ẹni ń padà àbáyé wá kún àwọn ẹkùn níṣẹ́ olùkọ́ èyí ẹ̀gbọ́n ìgbàgbọ́ fún wọn kó òun wà ní jẹ́ sírì kò sí ṣe ìdúná wáyé àbúrò wà ní jẹ́ sùn àwọn ó ti sanwó dúná wáyé bẹ́ẹ̀ bá ti lóyún nù wàlẹ́ ọlọ́run kò láti ọ̀sán òjijì lọ ìbí kékeré ló ní àjẹsẹ̀ lómi ní tó sọ ni ọlọ́run ní ti ń sẹ̀ lélẹ́jọ́ sọ tẹ́rì nǹkan yẹn ọlọ́fíjẹ lọ́n ọlọ́fíjẹ lọ́n àwọn èèyàn mi gé yọ̀wọ̀ mi wọ́n lágbó ní wọ́n tẹ̀sí ọlọ́ọ̀dì gèrè wọn wà lọ́wọ́ lọ́dì gbàdúrà ilé wọn kọ́dì wọn o ọlọ́ọ̀dì gbàdúrà ilé rẹ̀ ó bá lọ́nu kò lọ́lé wa ń gbèdà yìí lérí ìlọ́gbé yàtọ̀ ni ọmọ tọ̀wọ́ tó bímọ ẹgbẹ́ fún wọn tó padà sí ìsúrí tọ̀wọ́ tó ọkọ̀ tọ̀wọ́ gbàgbó ó tó lè yàn ọ̀yà ẹ̀ láyàláyà láì lónìí wọ́n àti táwọn ti ṣe fún wọn nù wọ́n àti táwọn ti fún wọn nù ọmọ nǹkan tó ẹjọ́ wọn jọ kan aṣọ ọ̀rọ̀ wọn ti bu ẹkún ó bu ẹkún ọmọ abẹ́kọ̀ọ́ lè ó jẹ́ pé kò ti jẹ́ irú kò jẹ́ pé irú last year last year lòun mọ̀ yàyí ó ní wọ́n jágbà lè rí pẹ̀lú ìgbẹ́fà lọ tí ń tó ti ń ká láàrin bá tí wọ́n jágbà lè rí yìí tí ní o kò tó ìgbẹ́fà lọ wọ́n yọ láti irú ọdún kan tí kìíní kò ní jẹ̀lẹ̀ fíhùn wọ́n àwọn wọ́n lọ́dún sọ́ọ̀rẹ̀ ànábìrì ti kó kò sí tó wúlò fún yàmọ́ bá ọkọ̀ mọ́tò wúlò ọmọ òwúrọ̀ náà ilẹ̀ wọ́n lọ́dún àfọwọ́ dáadáa yẹ́ tí ó mọ̀ bàbá sàásù ó jẹ́ ìjẹun rẹ̀ ọlọ́pọ̀ fún bàbá rẹ̀ ó jẹ́ ìjẹun rẹ̀ ó jẹ́ ìjẹun rẹ̀ bàbá àbúrò wàlá àwọn méjì wọ́n kàrà búlá dúgbò ìnànà àwọn èèyàn bọ́ wọn jáde àmọ́ ìrìnlápẹ̀rẹ̀ lè ra àwọn méjì mọ́ ìfọ́lọ̀ ń gbóyí wa ń bí ayà yìí nù fún ọ̀sẹ̀ rí ọlọ́ni wà máa ń ومن يريد ثواب الدنيا نؤتيه منها ومن يريد ثواب الآخرة نؤتيه منها وسنجزي الشاكرين وسنجزي الشاكرين Ọlọ́run ni ẹni máa ń fẹ́ ayé, ayé lọ ń fẹ́, ọlọ́run ni àápọ̀ ọ̀nù ẹ̀ ni ẹ̀gbọ́n sọ́rọ̀ sọ áàpọ̀ ọ̀nù rẹ̀ náà ni èdè torí ayé lọ fi kírun mọ́ torí ayé lọ fi ṣe dáadáa lọ fi tẹ̀sí ọlọ́run àápọ̀ ọ̀nà ẹ̀nì kò sẹ́ni ká fún láyé tán bí Dangote ṣe lówó tọ̀ ní àfúnnú ẹ̀nì tó wájú bá lọ. dèédé tá a láàfún ọ tá a ti fè gbogbo ẹ̀ bá fún ọ òun náà láàfún ọ ọ̀sìn lọ́wọ́ ọ̀sìn lọ́wọ́ dèédé tá a láàfún ọ náà láàfún ọ ibi tó ti ní ààrẹ nígbà tó tẹ̀sí ọlọ́run bá lẹ̀. lè mọ́ sí pàkíyèsí pé àníṣẹ́ kéèyàn ṣe sínú ànẹ́bì kò ní kéèyàn máa lọ lọ́wọ́ bó sì ta lọ sí gbòòrò ta lọ́dìnà wò. ọmọ rí bá tẹ̀ ni tó rú ọlójú náà ní rògbà tó rú ọlójú tó rú ọlójú gbogbo ẹni tá a bá kọ pé yóò lo mọ́tò láyé kọ́dà bó ní ayé lò àwọn ẹlẹ́yàyè mọ́ ti jẹ́ o wọ́n sì ń mọ́tò tó wọ́ọ̀dì ten million naira ti jẹ́ torí pàtó kọ́ náà nì bí o bá ṣe sílẹ̀ náà yóò ṣe yóò ṣe nù ti pàmò ní. àìmọye àìmọye àìmọye àwọn tó jẹ́ pé wọ́n wọ́n tún wọ́n máa ń bá wa ní bẹ́ẹ̀ ọmọ ẹ̀kún mi jẹ́ àwọn ìyàwó tí wọ́n àwọn ìyàwó tí wọ́n fi jáde síta wọ́n sì jẹ wọ́n mu wọ́n tún wọ́n sọ ọlọ́run ẹ̀rọ àti a ẹjọ́ ti mú un kò dé mi rárá èmi máa máa ń sọ kíní kan tọ́lọ̀ bá kọ́ mu ọjọ́ náà ṣẹ́bí kọ́dọ̀rù wà ní sì máa yí padà wọ̀ wọ́n àbí súnà tó ń ṣe ẹ̀sìn ọlọ́ọ̀ tó ń ṣe ọlọ́ ti bẹ́ẹ̀ ṣé ìpadà fún ọ. kí pọ̀ bá kọ́ pọ̀ bá kọ́ ọmọ mi tẹ̀tẹ̀lẹ̀ kó ńlá pé ìṣe wà fi fún mi wàlẹ́ lè kọ́

ọ̀n ṣe súnà tó gbọ́ ọ̀sọ́ di mílíọ̀nìyà kí súnà wa sọ́dọ̀ lọ sí súnà ẹ̀dọ́ ẹ̀dọ́ lọ sí ọ́. bọ́sì gbòòrò bọ́sì gbòòrò lọ́nà pé ní àwọn alùsùnà náà ló wọn lọ bẹ́ẹ̀ tí ẹ̀sìn súnà ti ní àwọn tí wọ́n ní bẹ́ẹ̀ náà alùsùnà náà báwọn kan ti ń ra lé mọ́lé àwọn tó ń bẹ́ẹ̀ náà alùsùnà ra lé mọ́lé

bí tí wọ́n ń bẹnu ti yín náà sẹ́yìn náà ò rí jẹ sẹ́ẹ̀ mímu ń bẹnu ti wá náà táwọn òjì sáré mu bọ́ọ̀ ti kọ́ńtà lùkù ní kèé ṣe torí súnà bí òbí orí jẹ. èsì yìí oníjẹ wo àwọn tí lẹ́lẹ́ gẹ̀ẹ́sì yín náà ẹnì kan bá ń tó nígbà lágbájá òlóró ni o àpapà lẹ́yìn náà kọ́ mò mọ́ àwọn máa ń fẹ́ nìkan fún ilé wọn kèé ṣe súnà sí ìrẹ̀lẹ́ kíkà tẹ̀lé máa pọ́n bàbá kan náà ní ọ̀rọ̀ àbẹ̀lẹ̀ náà pọ́n ọ̀tọ̀ ni ìbá ti kọ́ńtà lùkù ní ẹ bọ́ sí ìbẹ́nu ẹ̀sùn náà tó lẹ́rú gbà àdúgbò yìí lọ́rí àyè ìsàrà tí ó rà mọ́lẹ́ ẹni tí ó yẹ ẹ mọ̀ wọn gẹ́ni nígbà wà nígbà nígbà wà nígbà ó kò nígbà ìmọ̀lẹ́ yìí ṣùkú tó rárá àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wọn ọba àdìjẹ́ náà méjì wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọ́n lọ àdìjẹ́ náà yóò fún àdìjẹ́ náà torípé àti pàdé jẹ́nà ayé mọ́tẹ́ tẹ́lẹ̀ yóò gbádùn ayé yóò gbádùn ayé rẹ̀ dáadáa yóò mọ owó ló tó wù ló ọlọ́run ẹni bá ẹgbẹ́ ẹnu ẹgbáyé ní wá díẹ̀ náà láàpù ń bẹ́ ẹ̀rẹ́ ráyé tán díẹ̀ náà ni náà bí bá wá ní kíámà náà àápù ń náà ni àdìgbẹ́mọ̀ tó bẹ̀ àápù ọ bọ́bá wà á fún ọ nítorí bẹ́ẹ̀ lá ọ

kí ní owó kí ní jẹ́ẹ̀tì tí wọ́n gùn ún. ìyá sọ fún gbogbo ìjọba máa sọ mo sọ fún àdébì náà èyí ò gùdèmí dé èyí ní ti gùn ún wọ̀láyà àdé ìmọ̀ ọlọ́run lójúmọ́ ni pé kí ní owó mo ti pílánì ẹ̀ka lẹ̀ bọ́lọ̀ yóò síbẹ̀ gbogbo àwọn ẹbí ni ó tẹ̀lé mi pẹ̀lú ẹ̀ ni ìmọ̀ mú lójúlé tójúlé ni pé ó yá ẹ̀yìn yìí ẹ̀yìn ní tọdún nìkan ẹnì kọ̀ọ̀kan àwọn ọmọ ìyá mi tó wọ́n kọ́ ẹ̀kọ́kọ́ gbà náà yìí fẹ́ ní kọ́ five hundred thousand five hundred bẹ̀rẹ̀ tiẹ̀ ọba ní ọjọ́ tuntun lómi ní wàá máa wọ náà fáwọn ìlọ́kọ̀ wà láà níyàn mẹ́ràn ìfẹ́ nu àbí ọlọ́run ti pẹ̀lú ìgbọ́lẹ́ máa sàrẹ́dà kan ah, ọlọ́run ti fẹ́ yìí náà ìlú ọ̀gbàdúrà kan àwọn tó fẹ́ mi ẹnìkan náà fẹ́ẹ́ ṣe ṣe ẹbẹ̀ sàdọ̀ fún wa àwọn mọ́tò fún yín kí sàdọ̀ fún ọ̀fẹ́ àwọn mọ́tò fún mi yá ìdí ìyá tó kọ́ kí mi lákùnrin mi <laughs> èèyàn lọ́ọ̀ ní kí n àwọn tó fún mi báyìí ìsàdúrà rẹ̀ rí kọ́lọ̀ ń jẹ́ lówó kí n àwọn tó fún àlẹ́ mi ìsì ìsì ẹ̀rọ orí kí kẹ́rì kẹ́rì àwọn mọ́tò fún mi àlẹ́ kí n lówó kí n àwọn tó fún mi mọ́tò fún mi mọ́tò fún mi ó ti wà bàjẹ́ náà ti wọ́n náà èyí tó kòwé mi náà ó dá kí yẹn lówó kéré kò dá ọlọ́ni wọ́n jẹ́ ibi máa sákọ̀ọ́ lọ́wọ́ dára ní àfẹ́wà ọlọ́ni gbogbo sábà kú ọ gbogbo ń sábà fún ọ ẹ̀wò gan gbogbo ń sábà fún ọ àdìgámọ̀ náà fi wá o ọlọ́run ti jáde wa bá dùn náà wúta fún ọ ọlọ́run jáde pé àwa la fún ọ àmọ́ gbogbo tá bá fún ọ àdìgámọ̀ náà fi wá ọ̀nà tó fi wá àdìgámọ̀ náà fi tó bá fún ọ lówó nínú ọjọ́ àwọn èèyàn nínú lówó anájọ́sì kó kan lọ́wọ́ mo kó sápò lánàá mo ti gbà láti jẹ̀ta mo fẹ́ lọ fi ra ìsun ẹgbẹ̀ lóko lọ́jà lónìí afẹ́kọ̀ wá ti wá sí lánàá wá ti wá igbó bí tèmi lánàá lọ pé ah, ah, wá sí wọ́n níbi ẹ̀ ń gbọ́rọ̀ àti wọ́n ń sọ̀rọ̀ kánítíà kánítíà ìmọ̀ tó tì mí lánàá o ten thousand mọ́kọ̀ kalẹ̀ ni ten thousand wàláì owó tó ẹ̀ ti rajà ní o tẹwàá máa gbọ́ tọ́wọ́ ẹ̀ máa gbọ́ tọ́wọ́ à ń pariwo àti aká ilé àtọ́gbà èdè àti àyílà àtọ́gbà èdè bẹ́ẹ̀ni kan ṣe epo kan gún mi lọ́rùn ten thousand naira ó níyàwó ní kó o fún mi ọgbẹ́ àwọn tí ìrìn rọrùn wà láìlà àti ìfọwọ́ fúnra à ń jáde à ń kí fún ìtara náà ó níyàwó ní kó o fún ìyàwó òun kí tó ń gbẹ́lẹ́ ní bẹ́ẹ̀ yìí lọ́wọ́ fún àfáà mọ́mọ́ àti ẹgbẹ́ ọ̀tara fún ó níyàwó ni òun ti pè ní mo kọ́kọ́ ìsákúbá iná ó sì jìgì ní epo kan ń ta abẹ́rẹ́ máa kí o ó wá ti sàmú abúlẹ́gbẹ́ sílẹ̀ náà kò sí ìlú bí wá náà lọ ẹnì kan kẹ́kọ̀ọ́ mìíràn ni ó ní ó sàn sọ́gbọ́dọ̀ ó ní ìlà láti ìlú kiri twenty thousand naira ọlọ́run ni àníṣe owó tó ń náà lélẹ́gbẹ́ báyìí kò ó lọ́nà kó yẹ kó máa náà ṣé nígbà míì wà tó ké nígbà yẹn mọ́tò yóò wá kàmí lára gan kí máa lọ bí jẹ́ ó lè jẹ́ pé ó di ju ọ̀sẹ̀ òní nígbà báyẹn mọ́tò nígbà tó wáyé báyìí àwọn àtúnṣe bẹ́tẹ́ pé ẹgbẹ́ tó bá parí lọ sí máa ń dá àtúnṣe bá parí mọ́ni ẹsẹ̀ lè parí lórí wọ́n lè lómi gan mo tẹ̀ nímọ̀ yẹn ní afẹ́ ìfowólẹ̀ afẹ́ ìfowólẹ̀ afẹ́ ìfowólẹ̀ afẹ́ ìfowólẹ̀ ìwà bẹ́ẹ̀ sí ìwà bẹ́ẹ̀ sí inú kó ṣe déédéé àwọn tí mo ti sọ mọ́tò wọn kọ́ máa ṣe sàárà kéèdí owó pọ̀ kéèdí yọ wá níbi ìwọ́n náà káyìí tó wà lọ́mú lákàjà lẹ́bi lọ ọ̀dà odi kù dára I have ten thousand naira mo wá yọ one thousand ìlú bàbá ìwọ ní fẹ́ẹ́ ọ àìyí ọ̀nà alẹ́bi ní kọ́ ọ̀nà owó ní dààmú ẹ̀rí kí sàrà nù yọ sàká ìyọ sàká ìṣe sàrà alẹ́bi ní kí ẹ̀ di owó rẹ̀ kò dé ọlọ́wọ́ di owó mi ní

mo fẹ́ kọ́lé ìgbà mo fẹ́ gun mọ́tò ìgbà wọn ò nílé wọ̀ fún ọ. ìgbà tó àmọ́ nǹkan wọn sàn fẹ́ fún ọ pé gbogbo ń táwọn bá fún ọ dé tiwájú kìámà tiwájú kìámà nígbà náà máa lọ pé wọ́n ní ìrìnàmọ́ ìnáwó ẹbí ṣètò náà wọ́n mọ́ ọdún ọ̀rẹ́ àbúlá báyìí lálẹ́ kìámà wọ́n wọ ọkọ díẹ̀ yóò tún wá fi rọ́pò fún láyé yà yẹn. wọ́n ní wàlá kankan náà fi bàtà nínú àdúnyà wọ́n wá pé ìtọ́ ń wá àlìkìámà ní tó wá jẹ́ pín ṣe láyé náà kọ́ gbàgbé ẹ̀ nínú pín ṣe láyé kò sí tó burúkú ọ̀nà gbé ilé ìgbà ìpín ṣe ẹni mọ́tò tó fẹ́ sin lọ́n kọ́lọ́ ní kọ́lé gbà mọ́tò tó fẹ́ sin lọ́n ọ̀ní gbọmọ́tò dùn báyẹ̀ bá yọ lẹ̀ kọ́ sí kọ́lọ̀ kọ́ ẹ pé wọ́n ń ta ní million tèmi ni pé ó já sí pé tó kàn lọ́rọ̀ wọ́n wá ń lọ sí wọn pé owó àwọn ìgbéga lẹ́yìn jẹ́ iná eh, títọ̀ fún ọdún wa ah, wèrè sí ọ̀rọ̀ ọgbọ́tọ̀ jẹ́ wọ̀dá tí wọ́n gbọ́ mọ́tò fifty million naira wọ́n sì ń sí bọ̀ àti ìdẹ indika ní ọjọ́ títì ní tukini tó tán kò tún lè fi ọ́ mo fẹ́ nìkan wọ́n fún ọjọ́ kan ẹgbẹ́ bá ti wà ní mọ́tò ètò wà ní mọ́tò náà ẹ̀ wọ́n bẹ́ẹ̀ nìkan ṣe ìtagbásí ìlànà kọ́ dálẹ̀ àwọn ẹ̀kọ́ máa ń dálẹ̀ náà kẹ́wọ́n bá tó gbé wọ́n á dá orí ó kà yàtọ̀ sàn wọn ẹ̀dá èmi náà nínú wọn lẹ̀ ó wá ju ìyẹn lọ́rùn dákọ̀ ó ju ìyẹn fa àfihàn ó ti wọlé dákọ̀ rẹ̀ àbúrò mi èmi làbúrò rẹ̀ àwọn kò wọ́n rẹ̀ àbúrò rẹ̀ ní àmìlẹ́rì ìbú ni ọlọ́run ló dáa ah, ah, fún mi pé kókò fún rẹ̀ kò fún rẹ̀ mẹ́bí. ìgbà táǹkà tẹ̀síyà ní jẹta ọlọ́run bá ní wọ́n wá gbèrò rẹ̀ mẹ́bí. wọ́n láti kọ́ bá ti náwó wọ́n wá bẹ̀rẹ̀ wà mẹ́bí pé bí bá lówó mọ̀ ní ti nẹ́ wọ́n àgbọ̀ wọ́n mọ̀ wá gbọ̀ àwọn àbá ìsúnlẹ̀ náà ni àwọn àbá ìlàkùnrin bá lówó ìdí ńlá kẹ́ fẹ́ dùn bí àwọn àbá ìsúnlẹ̀ mọ́nà tó bá wà fẹ́ ṣú bí o wọ́n kò bọ́ ọ̀daràn ni o èèyàn ti lọ́wọ́ àwọn bá yẹn ṣú bí wọ́n máa yàn ṣáàjì wà láyà wọ́n yàn ṣáàjì wọ́n kọ́ ní kí wọ́n ń tà náà wọ́n ń tata ké wọ́n ń tata ṣé ẹ̀ ń lé déjú bá àpapọ̀ wọ́n ní ilé déjú bá ní abáni ọmọ tó dà fún wa ní ti gan gbogbo bá rẹ gan wọ́n àdọ́gbà fún rẹ wá wọ́n àdọ́gbà fún rẹ wá ẹ̀rọ sàrà lè dìdì àkóní àkóní tírélà méjì ẹ̀hìn lọ́ntà àta tó ní lọ́kọ̀ tẹ̀lé pé àtàdúrà hmm, ni o àárí màálù àárí mọ́lẹ̀ láàyè akẹ́ màálù ẹ̀mẹ́ta wọn ní bàtọ́ láwọn ọmọ ìgbẹ́gbẹ́ láàyè àwọn ìgbàlẹ̀ wọ́n ti tẹ̀wọ̀ kọ̀ọ̀kan ní 400,000 naira ó yá táǹtì ẹ̀ lẹ́bí onímọ́tò kún gbọ́ ọ̀rẹ́ kọ́lọ́gbàdúrà wọn ìyá mẹ́rin ó jẹ́ tọba bá lọ bá àwọn àfá àfá òfin àfá èdè àfẹ́rẹ̀ owó ọlọ́ni àbá wọn o àwọn àfá sọ́nà ìkọlọba ọlọ́ni ẹ̀sẹ̀ ọrụ máa dá yóò fi kú wọ́n mọ̀ ọ̀nà bí bá náà ẹjẹ́ ọdún náà ẹwọ́n ti kọ́ ọwọ́ bàbá fẹ́ náwó ọ̀hún mọ́ta ẹ̀rọ kọ́ ọdẹ ìkẹ́ ọmọ ilá ara ìyá rẹ̀ ní ọdún màlá wà náà ìgbà mọ́ mẹ́ta dàgbà tóun èyí sì ńlá jọ kẹ́ máa ní owó kí ní ọmọ tó ti ń lò fọ́nà pé wọ́n gbé káàkiri náà ni alájà ti náà rè ẹmọ gbé káàkiri máa lọ fẹ́lẹ́ gbogbo ẹmọ gbé lọ wọ́n náà wọ́n mọ́tò wọn fi bọ́yá ọ̀yá wọn mọ́tò ọlọ́fẹ́ jáde náà ni ọkọ̀ fẹ́ lọ ní ọkọ̀ káàkiri ara àyá rẹ̀ ni ọdún kọ́kọ́ mọ̀ pé á ẹni ọmọ ẹni owó ọmọ ìdí dé lẹ́yìn nǹkan àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ̀lẹ́bí wá jùlọ àwọn ọmọ yẹn fún wọn sí ni àwọn àbúrò rẹ̀ kọ́ láti wọ́n mọ́tò títí nílọ àǹtí rẹ̀ wọ́n ń ta àkàrẹ́gẹ̀ títí wọ́n wá ń lọ́pẹ̀ wọ́n ń dá lẹ́kú tó kó jẹ́jẹ̀ fi wá 2000 wèrè ń fi ọ́

ọjọ́ ti lẹ́ ti yàrí alábẹ̀ ọlọ́lá nǹkan bẹ̀rẹ̀ bá dé mọ́ká wọn ò rí kẹta tó tọrọ àwọn tó gọ́jù láyé nù àwọn oníkan tó kọ mọ́ta pé ọlọ́run bá délé yóò wá ká ọlọ́run ò àbíbádùn nílé ọkọ̀ pàǹtánú rẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ jókòjájà yọ̀ ọmọ mi lórí jẹ́ ìrìnà ìrìnà ẹgbẹ́ tó fẹ́ ó wá dábàá ó wá bèèrè fáàmù níye wà lápùrẹ́ nígbà ìjàmà ọlọ́run eléyìí ò ní mọ́ta tó lọ ní àápùnà ìgbó kan ápùn àmọ́ kò ní kan tó gbàlá ìjàmà lọ́wọ́ ibi ìdánù àwọn ìyàtẹ́rí wọn pé tó bá dárí kìámà wọ́n ni ọlọ́run á fi náà mọ́tò tó dáa jù lọ fún mi láyé ọlọ́run ilé tó dáa jù fún mi wà fi àkúrọ́ pé ó rí àdìkì àwọn ti dùn mí bẹ́ẹ̀ kó jẹ́ lábẹ́rẹ̀ ọwọ́ alábìsínà tó lọ tó ń wáyé ọwọ́ ní bá láyé àwọn sì ṣe fún àwọn méjì lẹ́ ń ọkọ méjì ọlọ́run ní àwọn afọ méjèèjì ó tọrọ ayé ọlọ́run láfún ó àmà láfún àmọ́ ayé nìkan ní lásán ọlọ́run láyé nìkan láfún ọ̀ tọ́gbà ẹjá dọ́bà ẹjá àbá àwọn wọ́n ká kọ́lọ̀ nínú wà sí ẹ̀dàkùtọ̀ náà ẹjá múlò ẹjí ká ní àkídà wa kó dúró dára pé kẹ́kọ̀ọ́ bá bá wa láyé má ẹni tó ní ìta ànábì náà ni dèbà àwọn èèyàn ló pa ọmọ ń kú tí ọmọ ta gan rẹ̀ ń kú ẹtí ń sàánú àwọn èèyàn rẹ̀ kú ẹtí òṣèlú túnú ọmọ rẹ̀ kú kí ní sàrẹ̀ sí ní àwọn èèyàn ní ayé yìí àwọn ẹnu ayé yìí ní ti dáadáa tó àṣẹlẹ̀ sí ní súnà kò àti tí ń sí àwọn èèyàn ní àìdá ní abú lónìí tí tó súnà náà ẹgbẹ́ àsìkò tá a dá fún ọlọ́ọ̀fà bẹ́ẹ̀ ni tó bá ràn ọ́ pẹ̀lú ọ̀dọ́ lókàn ní akẹ́ sáàsáàsá náà àmú àmì ẹ̀tọ́ ti sàfihàn wọ́n yára náà fàtún náà ni kò sí ẹ̀fẹ́ ìpínlẹ̀ fún ẹ̀ka sílẹ̀ yìí nítorí ó pé àwọn ìlọ́dá fẹ́ ìlọrin gbà ní ẹni pé àṣànákà lè fi ọ wọ́n gbà nílẹ̀ wọ́n ti sáàsáàkùn àwọn afáàfún náà mọ́nifá lójú wa bókẹ́ ẹja máa ṣẹ́bẹ̀ fúnra wa dá wọ́n ti kọ́kọ́ pa ìdẹ́rùn ìdọ́rọ́ láti lọ́wọ́ kò ràn wọ́n ni ẹ̀ tó bá ẹ̀sà tí tó yìí ràn án níta fi mà tó bá ti rẹ̀ kánú wọn mọ̀ pariwo káàkiri náà kọ́ ọ

tọwọ́ fi pílẹ̀ mi sọ́dún fojú àwọn àdúgbò náà nínú àwẹ̀ ìjẹ́ ìfẹ́lẹ̀ àmọ́ lọ́wọ́ ní kò sinmi ó ní sinmi tó ìjọ dáadáa nǹkan kan níjọ́ ń ṣẹlẹ̀ sí wa láyìí à ń kọ́ ni à ń kọ́ ni kò sí lọ́wọ́ láyé ó jèrè ọ̀nà méjì àti kọ́kọ́ lọ́wọ́ ọdún láti náà láyé ọ̀tẹ̀ iye ọ̀nà méjì nù ọgbádùn ayé ọgbá láti jámà àmọ́ wọ́n fi ọ̀nà méjì àkọ́kọ́ lọ́wọ́ láyé ọdún láyé arúgbọ̀ ní ti náà òògùn ọ̀nà méjì ni bọ́ọ̀sì tè kan náà ni fún ìbára lówó láyé náà tọ́ sí náà wọ̀ láì ìbànújẹ́ òní bọ̀ àdéhùn náà ni àwa ò lówó àyè sì tó wá wá báyìí díẹ̀ ọ̀nà àgbà tí èsì díẹ̀ èṣù inú yóò dùn tí èsì tí tọrọ inú yóò dùn ọlá ọ̀nà ọ̀rọ̀ ìṣẹ́ra inú yóò dùn sílẹ̀ lóṣù ee àwọn ìṣòwò ní kòkòrò òun lọ́pìn tó kù ní kí n tó mọ́lẹ̀ yẹlé jẹ ń tọ́lọ̀ ní ọpẹ́ wa nù ń fẹ́ ẹ̀kọ́ ni ọlọ́run fún àwọn sàábì àlẹ́bí káwọn náà sì mú bẹ́ẹ̀ abdul náà balẹ̀ kíọ́lá fún alágbọ́yé ẹ̀sìn ọlọ́run ọlọ́lá ilàhílọ́lọ́ wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wasallam àbí rẹ̀ bí méjì inshallah alaikum salam